tó ṣú o tí kò tọ́ àbùkù ara ẹni èèwé ń bẹ nílẹ̀ ènìyàn máa fọwọ́ komi àfọmọ́ṣe ra ẹ̀ ọlọ́run ṣẹ́gi bíbí bí a kò bá rún ní sọ́jà ọjà ò lè ránṣẹ́. से लाख bíntín ògùn díẹ̀ ní ń dàbí kúlà. ẹni bá mi gbà kó ló bí bàbá já ṣe so. ó ní gbà ló gbà jẹ́jẹ́jẹ́ ọ̀nà. ìràwé kì í dájọ́ sílẹ̀ kó sùn. sí náà ń pariwo bẹ́ẹ̀ ni ọmọ wọn yó. Oore kì í gbé ìkà kì í gbé aṣọ́rẹ́ jíndó lè fàbọ̀ sílé o alùkò yọra rọjà kó padà o. ẹgbẹ́ ẹlẹ́kẹ̀lẹ́kẹ̀ ṣe ni wọ́n fàbọ̀ sílé. májòyè àná má dàrọ̀ ilé làbọ̀ sí mi kò. gbogbo kíní kíní jọ six la wà ṣé kò mò ń gbálẹ̀. ṣèbí yẹ́mi sí lélẹ̀ week six ìwọ ló ń gbálẹ̀. àmọ̀ràn bí ni òye. wọ́n ti bẹ́ẹ̀ pẹ́ wọ́n ti gba pàṣẹjì àbí mo gbálẹ̀ láyé àná tó sọ. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ṣe. wow mr adewale mo wà highly impressed see me. Papa, ah, ah. ni orin wà láti jọjọ ẹ tí ẹ ti wà manager but you are countless times. i can't even remember how many times i've come here that security man ha Who commanded me ń dá mi padà ní bóyá ó rò mi ò qualify fún ni. ẹ má bínú i can say you are you are capable ẹyin gan bọlá fẹ fúnṣẹ ah, i'm telling you ẹ mọ kọtẹ máa ṣe fún mi sí ẹ jọ tó bá ti di ọ̀túnla màá ti sọ fún secretary mi láti type appointment letter yìí ṣe ah. máa get ẹ. mama fi di three days time ma resume. anja sure. Ah, trust me i'm i'm impressed this is really good. kò dé possible bí akin kò tẹ bẹ̀rẹ̀ lẹ́nu. ẹ ẹ mọ̀ pé gbọ́dọ̀ type appointment letter yìí you know you have to get that procedure wà tàmátẹ́ so am I worried? Am I worried with this trust me you are good to go ah. this is very good. mo mo kàwé manager. mo ti rí bí báyìí ẹ̀yin ẹ má worry kọ tí mo kàn fẹ́ kẹ́ ṣe ni in three days time everything ma wa sorted ah, wow this is very good. aláṣọ fún ni ó tara ẹ̀ là ń kọ́ wọn. bílẹ̀ bá san ni bí ó san ni ó àwọn là ń wò. ẹ kò sí kò sí ló ń pariwo bẹ́ẹ̀ ni ọmọ wọn yan. oore kì í gbé ìkà kì í gbé aṣọ rẹ̀ jìndó ni mo ní pàdánù. fàbọ̀ sílé o àlùkò yọra rọjà kó padà o. ẹgbẹ́ ẹlẹ́kẹ̀lẹ́kẹ̀ ṣe ni wọ́n fàbọ̀ sílé. májòyè àná má dàrò ilé làbọ̀ sí mi kò. Ah! Hey, Bishop! Bishop! Bishop! Bishop! Bishop! Ah, DJ, stop music! Stop music! DJ, stop music now. Ele me entrou lá, né? Olha, olha. Inú mi dùn lálẹ́ yìí. Oh, Ọ̀rẹ́ mi sọ. Oh, Inú mi dùn mo fẹ́ ṣoore má lè gbàgbé. Ọ̀rẹ́ mi sọ. Ẹ kó bẹ́ẹ̀ ẹ ti rí gangan. Ẹ fóònù mi dà. Lálẹ́ yìí ló máa ra mọ́tò tí mo sọ fún ẹ. ọ̀rẹ́ mi three three um, four seven eight ninety three. Oh, okay. Mo ti sẹ́ẹ̀ three million naira.

kìí ṣe kìíní kìí ṣe kejì kìí ṣe kẹta tí máa rí ọkọ yín club ní vi bó ṣe ń náwó yàfùnyàfùn lélẹ̀ àfi bíi páwọn ọlọ́run gbáyé fún dọ́là pounds bó ṣe ń ná nìyẹn ah, ọ̀rẹ́ mi náà ó pè mí ó sọ pé òun rí wọn ní last week ní club ní club náà ló ti rí wọn níkẹjà ìkọ́ pè mí ó sọ pé òun rí wọn ní island so mi understand mo dẹ̀ wo pé ní ah àbíbọ̀dá yìí ti wà òkè jù báyìí náà lọ ẹ̀ lè gbé ju lé face me and slap me tẹ́ ń gbé yìí náà lọ because mi hàn dísẹ́ ẹ̀yin dẹ̀ náìsì sí wa bẹ́ẹ̀ ń ṣe sí mi ládùúgbò èyí tó wá surprise mi jù òun ni pé wọ́n ra mọ́tò fún yàn ní club ní àná alánà yìí ẹ̀yin dẹ̀ ní ẹ̀ẹ́gún mọ́tò wọ́n dẹ̀ ra mọ́tò fún yàn. jọjọ ṣe níyìn àfọlábí náà ọkọ mi. bẹ́ẹ̀ni ọkọ yín dọ́là bó ṣe máa ń nu yàfùnyàfùn lélẹ̀ èmi dẹ̀ ní ẹmu pé náìsì sí wa èmi ò dẹ̀ fẹ́ kó má dàbí pé èèyàn bá yín nù àbí èèyàn ń ṣe èké kiri èmi ò dẹ̀ ń kọjá ìyá ara mi torí èmo ṣe ni wọ́n á sọ fún yín. abọ́nigbé kì í yánmọ́ abọ̀rìṣà kì í sun òtútù eyín gangan kì í gbọ́ òòjọ́ ilé kan náà ni wọ́n ń kọ́ fún gbogbo wọn ìrọ̀sọ̀rọ̀ tètè kókó ọdún ọjọ́ kan ṣoṣo. mi ìrọ̀lọ́ ẹ jìn sí mi gan o jẹ́nu mi pọ́n kì í báyìí. Mr. Adéwálé kí lẹ̀ ń ṣe ẹ̀ ká fruit ẹ̀yin kan náà láàánú rí ń lé tẹ máa jí jáde gbogbo rẹ lẹ́lẹ́ ti dọ̀tí ara máa ṣe everything kí ló ṣe yín kí lẹ̀ ń wá kiri kí lẹ̀ ń ká fruit fún. wà ó máa kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin ni láńlẹ́dì ní abẹ́yìn kí ni ti ń ṣe jẹ́ ẹ̀yin lẹ́ni lẹ́ni tí n bá jẹ láńlẹ́dì lówó ṣé tó sì mí lówó kí ni mo jẹ yín ẹ sọ tí mo jẹ yín fún yín náà. ìdọ̀tí tẹ máa ṣe tẹ́ẹ̀kì clean náà tẹ máa jí jáde yìí náà ni. ìdọ̀tí wo náà ń ṣe ìdọ̀tí wo náà ń ṣe ẹ̀yin ọmọ kẹ́ fúrùtù dára ṣé ẹ wá ẹ fẹ́ lọ ta ilé ìdì ṣèbí jíjẹ náà lè wá fún kí wàá ló fẹ́ jọ. ẹ̀yin pípò yìí bad luck everywhere ṣé nǹkan tí mo ṣe kí n dúró lé pẹ̀lú yín rèé tí mo ṣe máa ń wá bí ti máa ń lọ mímọ táwọn náà mímọ tó ń ṣe ń lé fúrúùtù yẹn àwọn èèyàn kọ́ ló máa eh, àwọn èèyàn kọ́ ló máa kájẹ ni ah, ẹ fẹ́ lọ tà ni ah, kí ló ṣẹlẹ̀ gbogbo. ta ló sọ̀sọ̀kùsọ fún ẹ kí ni gbogbo eléyìí báyìí sí ta ló sọ̀sọ̀kùsọ fún ẹ. ìwọ ò mọ gbogbo nǹkan tẹ̀mí sọ àní níbo ló ti ń rówó sẹ̀ ah. níbo ló ti ń rí owó tó ná ìwà ọmọkùnrin yìí wọ́n lọ náwó tó bá ti dé club báyìí wọ́n ni wàá máa náwó yàfùn yàfùn ni wọ́n lọ tún náwó débi pé o tún fún yàn lọ́wọ́ kó fira mọ́tò sábà ní mọ́tò. <laughs> Eh, eh, ibi tí wọ́n fún ẹ ò ti jókòó kó rò nìyẹn ah, wọ́n ní ẹ tó bá máa dáṣọ fún yàn tọrọ ẹ̀ láwo ṣé mo ní mọ́tò mi ò náwó fún anybody mi ò náwó pọ́ọ̀bù mi ò ra mọ́tò fún yàn kí ló dé tó wá fẹ́ para ẹ̀ kí ló dé tó fẹ́ fún ẹ lápá tẹ́ńṣọ̀n kí ló dé tèmi ṣe fẹ́ yes na ọ kí ló túbọ̀ gbogbo lẹ́yìn. sórí ìwà ọmọkùnrin òun ah. mo ṣe ń sọ fún ẹ̀yà ìwọ wà á dé club wà á máa ṣe bó ṣe wù ẹ́ àwọn tó lè sọ fún mi mo trust wọn bàjẹ́ ẹ wọ́n sọ níbi kó tún ná pounds ná dọ́là. mo mm. fọ́ o wọ́n tún parọ́ èmi ná dọ́là mm. ibi mo ti fẹ́ rí dọ́là mm. iye ló mo mọ̀ kọ́ ṣẹ́ dọ́là nígbà tí dọ́là wà ní four twenty ni mo ti fojú kàn gbẹ̀yìn nísìnyí bí a bí four seventy four seventy five ló ń ṣe ń sìn ẹ báwo mo ti wá fẹ́ rí dọ́là. kí ni wọ́n ṣe mọ iye tó ń ṣe dọ́là kí ni wọ́n ṣe mọ iye tó ń ṣe dọ́là sórí. mo news. ìwọ ń news. mo ń news wọ́n wọ́n bọ́lá lé má pè mí lẹ́mìí o má pè mí lẹ́ni má pè mí lẹ́ni o ó jẹ́ fi mí lẹ́ni àwọn fi mí lẹ́. ṣé ẹ wọ ibi tó ti nù. bọ́lá lè fi mí lẹ́ o ṣé ẹ wọ ibi tó ti nù. bọ́lá lè fi mí lẹ́ o. wọ́n jẹ́ kí sọ kíní kan fún ẹ gbogbo ọjọ́ kíjọ́ sẹ̀ ìjọ kíjọ́ tí wọ́n bá sọ fún ìkọ́ni ẹ̀kọ́ ọjọ́ níta ló wà má bẹ́ẹ̀ débẹ̀ máa wá débẹ̀ ni máa ṣe bábà wọlé fún ẹ òfin gbogbo lẹ́lẹ̀ wọn lọ́nà ọmọ tí ì rọwọ́. wọ́n fi mí lẹ́ lọ. níbẹ̀ rẹ̀ mọ́ orin náà bẹ̀ kalẹ̀ àbúbọ̀ yọ̀gbọ́n o. ó jẹ́ three million. èmi náà bìlíìfù èmi mo ṣe mọ̀ pé iṣẹ́ kọ́ lówó ìbùkún ọlọ́run ló mú nílà láì sí làálàá láti good six years mi ìrírí owó yẹn lákàntì mi this is first time ó dàbí mẹ́rẹ́kù ni o. bọ́lá ti máa ń ṣiṣẹ́ nìyẹn ọ̀pọ̀ oníṣẹ́ àrà bó lè ṣe máa ń wọlé tọ̀yàn nìyẹn ẹ eh, kí wàá ní nǹkan kókó tó fẹ́ fowó yẹn ṣe ń sìn ṣé mọ́tò tí wọ́n sọ fún ẹ kó rà ṣé òun náà ló máa rà. Ah, àǹtí mọ́tò kẹ̀ ilé sọ̀rọ̀ mọ́tò mo ṣe wà yìí tó bá di weekend mo ń lọ lu wa. mo fẹ́ sí wedding kẹ́nikẹ́ni ò tí ì ṣe nílùú wa tó máa lárinrin tó máa ròyìn tí ò ní sẹ́lẹ́gbẹ́ yes. ẹ̀rín ẹ̀ ò pa mí ṣé ìwọ náà ò gbọ́ òwe Yorùbá ni tí wọ́n ní àkọ́ni owó ọmọdé àkàrà ló fi ń jẹ. alóríire ni weddings àti alóríire ni. mo tó bá mú inú mi ti ẹ̀dùn pẹ̀lú ló ló ń lọ ilẹ̀ pọ̀ rẹpẹtẹ tó lè fi dáko tó bá wá gbin àgbàdo tó gbinṣu tó gbin nǹkan oríṣiríṣi pẹ̀lú three million tó bá máa fi di ọdún tí ń bọ̀ ó dá mi lójú wàá ti pa six million. ó lè sọ ìkọ́ kékeré báyìí lè má lè má ọkàn mi ò lọ sí dẹ́rù kan náà rárá o ẹ ṣe ah, ayé yóò ní bàjẹ́ ah. ẹ ṣe o dúpẹ́ ẹ ṣe o ẹ kò làákàyè ah. ẹ lọ́ọ́ ní gba làákàyè ẹ ṣe o ẹ ṣe o àǹtí. kí yóò mí sọ́kàdà rẹ. gbogbo nǹkan ló ṣe general overseer problem ni sórí eh, eléyìí èrè lọ́mọ yìbò tó ta fún mi ẹ̀ẹ̀mejì mo lò yẹn paná kò ń ṣiṣẹ́ ṣó wàá rí plọ́ọ̀gì ó máa ń kó èpo mi báyìí ní bí ẹ tó wà lákẹ́dẹ̀mì Ah, ó burú jáì ah. eh, ṣó wá rí kíní bírèkì tẹ̀yìn ó bá mú díà kan fi mí sí fírì ní ikú ní síréètì bolúwe ò bá tẹ̀ dáadáa ah, tí ó sùn. àròkè ibẹ̀ láàrẹ̀ pọ̀ ó pọ̀. ẹ eh, ìwọ omi eh, ẹ fẹ́ torí kú mọ̀ mi bá sọ̀rọ̀ ẹ mú thirteen spanner. sọrí jẹni ló mú mi á sí ibi corresponding kí àwọn tẹ́nàtì rẹ̀ kàn mí ṣe. Ah, ọ̀rọ̀ ọ̀kadà yìí sú mi kò ṣe kékeré. sọ́kadà yìí. bàbá jẹ́ káàdì sùwọ̀n náà gbà. ee sì wà ládìrẹ àyè ìyanra àdúgbò ọ̀fẹ́jọ́ àwọn tẹ́nàtì rẹ̀ ọmọ ẹ̀fẹ́ sùn mí. lóde ṣó máa tọwọ́ bọ̀ mí nímú ní ewé ní wèrè gan. mo gbọ́n tó sọ tẹ́lẹ̀ ah, téèyàn bá ti di lánàá tó kọ́lé mi ní kó má kọ́lé ni rántí pé gbogbo èdè wèrè yìí mo gbé lè ṣàrí o ìjókòó kan tó be precise ni mo gbé o. ònkọ jẹ́ kébìrẹ́ rẹ̀ pàdé. ìṣàlọ́nà apá wo bá bí mi sọ̀rọ̀ orí burúkú ni àwọn tẹ́nàtẹ̀ mi ṣe kíni kẹsẹ kẹsẹ tẹ kàkà kọ fà sọsẹ jẹsà máa ṣàgídí ìwé níbẹ̀. ní sùúrù kọ gbọ́ tèmi agídí rẹ̀ náà ní gbogbo àdúgbò agídí ni kí ló dé. wọ́n yàn bí ẹ̀hàn ara tẹ́lẹ̀tì rẹ̀ ṣe ní í ṣe wọ́n yàn hùwà bí ọmọlúwàbí rárá. wọ́n hmm. yàn bí kan sọ̀nìyàn lẹ́nu bí kan hùwà sá bí kí oríire kankan máa hùwà bí ẹni kó rí ẹ̀ pẹ́ ládùúgbò eh. sọ̀dọ̀ mọ̀ yéde dáa kan máa sọ ní iwájú tèmi kémi yá ṣe bẹ́ẹ̀ ni pé mẹ́ gbọ́ torí ìran yorùbá ló náà pòwe ọ̀yin ká di bíbà yìí gbọ̀rọ̀ náà ṣe sọ lójú ọmọ rẹ. nígbà yìí sọ̀rọ̀ fún mi lẹ́sàn-án yìí mo wá kó gbogbo káànù fún ọ nígbà yìí rárá wò pọ̀ ọmọ wúlẹ̀jà ni wọ́n o hmm. wọ́n ń ṣèdè o èmi ò lọ́pọlọ o kò sí tó wà ní wúlẹ̀jà tí mi ò mọ̀ odoko gbogbo bẹ́ẹ̀ ni mo mọ̀ pátá délẹ̀ tó fi délẹ̀ máa sọ̀rọ̀ ọmọ láyé wo wo bí máa sọ ọ̀rọ̀ àwọn tẹ́nàtì mi láyé gbogbo wọn fẹ́ẹ́ mo ṣe rìyàṣà fún wọn mo ṣe òdìṣàn fún wọn. a ó dẹ̀ bá gbà lọ́wọ́ ọmọ burúkú kẹ́ ẹ àdẹ̀mí sọ̀rọ̀ ọ̀dẹ̀mí ná kí ni mọ́ bẹ́ẹ̀ ló fi ná gún mi lójú. mo ti dé ní kẹ́lẹ́ mọ̀ kẹ́ mo ti dé ní ta. n ò bá mọ̀ dé kọ tó dàbí ìdè. àwọn àríkẹ́ ni mọ̀ wíwà fà pàdípàdí gbogbo. ẹ ìkíni mo ikọ̀ mọ́ spanish thirteen spanish mo ikọ̀ kwada. ọ̀nà nìyí thirteen tẹ̀ pé kí n kwara náà mọ̀ kwara ẹyọ kan tó jẹ́ fourteen lórí rẹ̀ mo ṣe yọ lẹ́nu. to God be the glory ṣé wàá gba spanner sílẹ̀ àbí kó tún máa kó bá aṣọ lẹ̀ sá lọ́wọ́. ṣé ìwé kọ̀mọ̀ mú thirteen spanner ọ̀dẹ̀ bá mi wò ó ṣe ṣe ṣùgbọ́n owó owó thirteen spanner. mélòó ló kà ṣe bó o ní kó mú thirteen wá ṣe kó kà ó pé thirteen ṣe bí thirteen ní gbogbo tó kó wà fún. ẹyọ kan tó jẹ́ fourteen mo ti mú kúrò. kí ló wá ṣe tó bá dì bẹ́ẹ̀. onídìí àmójútó oníkọ́mọ kó thirteen spanner wá ibi ni mo wà ó dẹ̀ kó thirteen wà ó lò fi fourteen lẹ̀ kí ló ṣe ní. kílódé kọ́ tó mi bọ́ mọ̀ sọ̀rọ̀ bí yìí wọ́n mọ̀ kó yẹ kájọ là ní gbájú kí n bá ikọ̀ nìyẹn mú thirteen spanner àṣẹ mo ní thirteen kan bí tukini block yìí bẹ́ẹ̀ ah. mo ní kébù thirteen spanner ọdún mẹ́rin lọ́yọ̀ ti lò ní mẹ́rin. ikú tó bá wa tọ́ sí ni mo jẹ́ kó kú ní ìsìn. tó bá tẹ̀ jẹ́ pé àtìtì á kú ní ìbá sọ ọtí á padà lọ twenty years níbi ọ̀yẹ̀ mọ̀ nǹkan kan ní gbogbo ikọ̀ olórí burúkú tàtí tàtí péré ìgbà tẹ́yìn tẹ́ sọ dáadáa fún mi mo gbọ́ pé kí n kó ta tí wà ó yẹ kó tó rẹ̀ jẹ́ fourteen mo dẹ̀ mú yẹn kúrò sá. ṣèbí bí ẹ lọ síbi kọ́sẹ́ lọ mí yọrọ bọ́dì ẹnu rẹ ti mú ṣé mo fẹ́ bọ́ mi báyìí dé nípa ìwọ ọjọ́ máa tún ọ̀kadà ìṣe. nípa ìyẹn kí mo fi bá ọ sọjà rẹ nípa. máì tí ì sọyè ṣé kò ń ṣe ọmọ ìlú máa tún ọ̀kadà ìṣe. ànígbèsọ̀gbọ̀n náà fẹ́ gbáyé mi ah. kí mo dẹ̀ mọ̀ bọ́ ṣe burú tó ìwọ kan yí ọ̀lọ́ tó kó baálẹ̀. kí ló láwọn tẹ́nàtì mi ṣe. àyè ń bu ìwà burúkú kan yan miura ní gbòòrò dídà. ó wá túmọ̀ sí pé èmi ò mọ̀ wọ́n dáadáa kóró gbálẹ́nu ìyálàjà ẹ̀ fa fọ́kadà lẹ̀ náà fọ́kadà lẹ̀ ẹ̀ má bà. mo yé mọ̀ sọ̀kadà ní ọ̀sẹ̀ o. àtòtò arére wo kí lèmi ẹ̀yìn o mo ní di response iṣẹ́ ìyá mi. àwa náà kì í bá èmi kúrò nú àwọn láńlọ́ọ̀dù tó ń tojú bọ́lé mọ́ yí ọbẹ̀ tẹ́ ẹ sè gbà tó ń dún àti èyí tó ń rùn mi ò ráyè wèrè mo dẹ̀ mọ̀ pé déédéé yín náà ti tọwọ́ ọmọ aráyìn bọ́ṣọ gbogbo yín ẹ̀ lẹ́sọ̀wọ́ lé àmọ́ àwọn bíi méjì wèrè kan tó yẹ pé gbèsè ló máa padà pa wọn láyé tán wá mi ò ti ráyè tiwọn. ohun tó wàá gbé mi débi lẹ́nu àwọn landlord association àwọn ni wọ́n wí fún mi pé ẹ ti sọ ilé di ilé wèrè wọ́n ní báriwo bá ń lọ gèè wọ́n ní bí pàṣọ bá ṣe ń kọrin báyìí bí ìrì lé òṣùpá máa kó lẹ̀ náírà bá lè à máa là wọ́n láàrin wọ́n lè máa sọ lédi ilé tẹ́tẹ́ ẹ̀ ń ta tẹ́tẹ́ sórí burúkú fẹ́ ṣe yín náà Ah, abẹ́wò ni wèrè gan ta ló fẹ́ sọ lémi di ilé gambila. bàbá sàn láàrin ajénímù ni pẹ̀kọ̀rọ̀ at this juncture ó yẹ kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ sojú abẹ ní kò ní àwọn wo gangan náà ta tẹ́tẹ́ ẹ dẹ́ ń kojú ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà. jẹ́ kí n náà sọ tèmi ò ní respect àgbàlagbà sọ̀rọ̀ sa ẹ bẹ́ẹ̀ lù. kí n tiẹ̀ ṣe ń kẹ́yìn lára ẹ wò ẹ má bínú ẹ̀yin mo bá lọ. wọ́n jẹ́ àgbàlagbà idiot. wo mo mọ̀ wọ́n sọ láàrin ajénímù ní pẹ̀kọ̀rọ̀ àwọn rè àwọn wèrè tó ń ta tẹ́tẹ́ bí ni. abájọ inú mi dùn. ẹja nù. ṣé ló mú pa. wọ́n ṣe ń ta tẹ́tẹ́ nígbà tí òtún bá ti ṣiṣẹ́ lọ ẹni tí ò bá ti ṣiṣẹ́ lọ́wọ́ rẹ̀ kí ni ó mọ̀ sí tẹ́tẹ́ náà ni ó mọ̀ ta. èmi tí mò ń lẹ̀rọ mi gbogbo nǹkan tó wọlé tó jáde ó ní mo mọ̀ wọ́n ta tẹ́tẹ́ ju. ẹyin lẹ́yìn tó wà wúbà wọ́n ti gbà èmi iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ wọ́n ti gbà sẹ́lọ́wọ́ ẹ̀ wọ́n ní sẹ́lọ́jẹ́ ni mo ṣe fún mi. mo mọ̀ ẹ lè níṣẹ́ ìwọ tó tiẹ̀ ṣojú dúdú bíi kiwi polish. ẹ jẹ́ má bínú tá bá ń ta tẹ́tẹ́ káàtì àwọn àṣùnpá àǹtà tẹ ókè àti ẹ̀ǹtà ṣé òun yìí la fi ta ni ah. àbí sọmọ kékeré ni wà ní tá a ta ẹ kí n ti ẹ wá bàbá ẹ fi gbogbo yẹn lẹ o ṣé mi ló ń bá wí báyẹn ah, èmi náà yá wèrè gádẹ́mì ti kára mi bí wèrè má bá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ jíjẹ́ ibà kọ́ lè má ta tẹ́tẹ́ bẹ̀ ni má sọ lẹ́ni ilé tẹ́tẹ́ mọ́ mi lọ́wọ́ ṣẹ́kọ̀ sì sì wájú ìyẹn ẹ̀kọ́ tẹ́kọ̀ orí burúkú wo ló ń tẹ́kọ̀ máa bọ̀ ìyẹn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹjọ́ tó ń gbọ́dọ̀ ṣé ẹ fẹ́ sọ lé ìdákìtàn mọ́ mi lọ́wọ́ ni wọ́n nígbà mí gan gbogbo páàdì kan ìṣeré káàkiri yúùsù kọ́ńdọ̀mù oríṣi ẹ̀yà wèrè ni ṣé ẹ fẹ́ gbalẹ̀ mọ́ mi lọ́wọ́ ni tó bá jẹ́ ẹ bá mi ń gbà tẹ́ fẹ́ kó wọlé iṣẹ́ yìí máa sanwó fún mi mò ń ẹ. ẹ wo bàbá láńlọ́ọ̀dù ọlọ́run mi tún ti yín ṣe ṣé ní bá ṣe pọ̀ tó nínú ilé yìí èmi nìkan ṣoṣo ni mò ń gbalẹ̀ for the past weeks ọ̀sẹ̀ tó ti kọjá tipẹ́tipẹ́ láti oṣù bíi mélòó kan èmi nìkan ni mò ń gbalẹ̀ nulẹ̀ ẹ jọ ṣé ẹ gbalẹ̀ èwo nu yín ló gbálẹ̀ recently èwo nu yín. ṣé lè tọ́ ọlọ́yọ̀. ẹ èmi kàn máa ń jí bọ́tà máa kàn rí pé ilẹ̀ èmi rò pé àwọn àlejò ló ń bá bá wa ti mọ́ tán àwọn àlejò ló ń bá wọn gbà ó ṣe ya wèrè lẹ́dàá báyìí náà bí láì ṣe rí lọ́pọ̀ ló ẹ̀ ṣe tó. ẹ wo baba láńlọ́ọ̀dù gbogbo ìkùlé gbogbo pásẹ̀jì gbogbo wájúlé èmi nìkan ẹ̀ dẹ̀ mọ̀ pé iṣẹ́ ìyìn ni ilẹ̀ gbígbá. a dáa fún ẹ gbogbo ọ̀rọ̀ yìí wípé gbogbo wọn kò sí kankan nu wọn tó fi ọjọ́ kan bá ìbéèrè wípé ẹjọ́ ta ló ń gba ilẹ̀ inú ilé yìí àbí kó tiẹ̀ fẹ́ mí ìmoore hàn. Ah! wá ní kókó ọ̀rọ̀ tó ń sọ lẹ́sẹ̀ mo ní mo kó kú iṣẹ́. Ah, ah, ṣé bẹ́ẹ̀ tiẹ̀ kí bó jẹ́ five hundred naira one thousand naira àbí ordinary three three hundred kọ́ má lè dá fún mi. àǹtí ṣèwẹ́yìn ilẹ̀ ń gbalẹ̀. ẹbí ni ìjẹ́ ìgbalẹ̀ sílẹ̀ bá kọ́ mi máa gbà kọ́ mi wọ́n ọ̀rọ̀ ah, ah, ọkọ̀ ah, gbalẹ̀. tó bá jẹ́ iṣẹ́ obìnrin ilẹ̀ gbígbà o ẹ máa gbẹ wa. tó bá jẹ́ kíkẹ́ alẹ́ kí náà ẹ̀ kú. ó dà ó dà tax collector ó dà léèyàn. ẹ jọ ẹ má bínú kí ló dé tí ẹ̀yin fi ẹrù ẹlẹ́rù tẹ fà sórí tẹ wá fà tọ̀dọ̀ yín dání. so àṣeyàn tí ẹ̀plára rẹ̀ síbi sẹ́là jẹ́ pé wọ́n pè. ìtumọ̀. òun ló ń gbálẹ̀ òun ló ń fẹ́ mọ sanwó èmi ò mọ pé ìsì bẹ́ẹ̀ ò ah. bá ti gba kọ́mpìnì náà. ọlọyọ gbọ́ wa ọlọyọ eh? ọ̀rọ̀ dọ̀rọ̀ wa sórí bó ṣe wà yóò wúlò fún kọra ó tún ṣọ́ọ̀tì fòyìnbó ah. ọ̀rọ̀ burúkú wà lẹ́nu ẹ wo kó oríire ṣùgbọ́n owó yẹn náà pọ̀ bóyá two two hundred àbí. àní kò lè yọ owó ah, tó bá jẹ́ kíkí a lè kí anything tó bá jọ mọ́wọ́ ẹ gbàgbé o bí a tẹ bá gbé Saturday káwa gbé Sunday. tó bá jẹ́ ìdọ̀tí lẹ́yìn bá wọlé lẹ̀ bá jáde ṣé màmá gbowó òkú. ẹ jẹ́ wọ́n sọ pé lẹ́kọ̀ọ́ wa gbà ní. àbí tó bá gbà ti Saturday máa gbà ti Sunday. ẹ jọ ṣé pàdé ti tán èmi níbi tí mo lọ. ẹ ó lè fogbọn náà kó fogbọn náà lórí. ọ̀dà ẹ ṣàrí pé gbogbo bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ látàárọ̀ mi ò dá sí i torí kò kàn mí mo lálejò nulẹ̀ ó dẹ̀ ti fẹ́ pè mí pa mò ń tẹ fóònù mò ń tẹ mò ń tẹ mọ́ra ni. náírà wo bó ṣe ń bá mi sọ̀rọ̀ bí ọmọ secondary school orí ẹ̀ bàjẹ́ èmi ló ń kọ́ kọ́kọ́. sọ́mọ náà àlejò ni. Ah! àlejò ọkùnrin. Ah! ẹ̀yìn àlè nínú ilé mi. àjọgbá ilé ni àbájọ sanwó-olé. ẹ̀lò náírà má lè hmm. ilé tó ti lálejò yẹn ta ló kọ́ èmi ò mẹ tó kọ bàbá jẹ tèmi lẹ o. ẹ sà ẹ sà ẹ sà sienna tó wà náà yẹn àwọn ló wá wá sienna tó wà náà. ẹ wo ẹ dúró ẹ dúró ẹ dúró ká tó lọ o ìjọba ní ká innovate ilé yorùbá lè fẹ́ rẹ̀ lẹ́fẹ́ ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá lè yé mi ò ní sanwó. sori sori ṣe ti sọ ọgá owó tí mo jẹ gan. sori ẹ̀wọ̀n tí wọ́n máa jẹ sí. bàbá náà lọ bá mi ẹ̀ ẹ̀ bàbá náà bá mi tẹ̀ gbèsè àtàlí lọ. bàbá náà tẹ̀ gbèsè àtàlí lọ. sori tó bá wà lọ wà ṣé bá lọ wà ní. ẹ wo dáàdi bó ṣe jẹ́ nìyẹn bọ́rọ̀ yẹn ṣeré gbọ̀ngbọ̀n ni mo sọ fún yín wọ́n ní tó bá dé club báyìí a máa náwó bí abùjẹbù dànù ni wọ́n tún sọ débi pé ó fún yàn lówó kó fi ra mọ́tò. Ah, ah. ẹ̀yin ti ní mọ́tò ni. bó ṣe ń biri nìyá àní o àní o. ó dẹ̀ rà fún yàn. Hmm. ó rà fún yàn tí ò bá ti ń ṣe gbogbo káràkátà hmm. tèmi gan struggle àti ṣe ni ẹ wo yàtọ̀ sówó oúnjẹ tó filẹ̀ lé àṣírí ò bá ti tú o. Ọlọ́run jẹ́ ká ṣe èyí tú. ẹ wo dáàdì ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ o ẹ bá mi tẹnu dáadáa torí pé rú ń mi. Mm ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí o tí n bá lè sọ fún yín pé ẹ̀rù ń bà mí ó yẹ kó yé yín o. ó yé mi sẹ́ẹ̀ ọmọ yín ò ṣàgbàfọ̀ ó ń káṣọ wálé <laughs> ẹ rójú olè ẹ mú ọ̀rọ̀ yé mi ẹ má kọ̀ mí nù o ẹ fọkàn yín balẹ̀ èmi aránṣẹ́ pé gbogbo bọ́rọ̀ ìbá ṣe jẹ́ ló máa ṣàlàyé fún mi torí màá tẹ̀ nínú bọ́rọ̀ bá ṣe jẹ́ gbogbo ẹ̀ pátá ló máa jẹ́ fún yé mi. much but ẹ ṣé o ẹ ṣé ẹ ṣé. so eh, ẹ bọ́ máa ṣe bẹ́ẹ̀ sọ. no problem. so kò sí problem at all. ẹ̀yin gan-an problem. no problem no problem. okay take care ayẹ ni ẹ̀gbọ́n ẹnà nọ́mbà lélẹ yìí. Ah, lélẹ ilé wa wà ní mọ́tò ni ó kàn ní kí fi stroll wá sọ́dọ̀ yín ní jèrè. ọkàn ní kò fi lè stroll wá sọ́dọ̀ mi ayẹ ni ọ̀rọ̀ ò fẹ́ yé mi o. Ah, lọ́nà wẹ̀. Ah, lọ́nà tó pọ̀ ni tó bá máa wá sọ́dọ̀ mi different cars ló ń gbé wá ẹ o tún máa gbélé wá sí òtẹ̀ tí o ṣe já ní àbí. ẹgbẹ́ ìlú sí mọ́tò. ọ̀nkù ẹ̀ náà fẹ́ mọ ọ̀nà. No níbo ni wọ́n bẹ̀rẹ̀ ti ń rí gbogbo owó tó fi ń ra mọ́tò yìí tó ń kọ́lé níbi tó ń kọ́lé lọ. ẹ má má jẹ ìbá fa ọkọ ẹ sẹ́yìn kí ló ń ṣẹlẹ̀ ṣàlàyé fún mi. ẹ gbọ́ kó sì lọ fún mi it's just it's just one of uh, those things. ló nú mà náà kára mọ́tò. lókìá mo sọ pé kò tẹ̀ jẹ́ kí n mọ ibi tó ń gbé bóyá tí n bá wa ń kí ẹ nílé wàá lè fi àwọn nǹkan kan àbí àwọn nǹkan kan wọ̀n mi last time tí sọ pé kò jẹ́ kí n mọ ilé ẹ ó sọ pé òun kọ́lé sí vi ìgbé tó bá ti parí yẹn ẹ wà wà jẹ́ kí n mọ̀ wà fi bẹ̀ wọ̀n mi ṣó wàá da àyẹ̀ni ipe kì í má mọ ibi tó ń gbé ibi tó ń jẹ sí ibi tó ń wọ̀ sí kódà kódà. ẹ̀gbọ́n ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ ẹyẹ má wọrí mo ti sọ fún yín times that number ẹ má wá sílé mi má sún yín ṣe rí ilé tí mò ń gbé ń sìn mi fi bẹ́ẹ̀ ń sílé ṣó wàá da kí ní kẹ́ máa bọ̀ nílé o ẹ má wá dájú pé máa wo tẹlifíṣàn mi ní sílé ni bọ́ṣẹ́ ilé tí mò ń kọ́ sí vi àyẹn ah má wọrí ibẹ̀ máa máa gbé tó yẹ pé máa kọ́ ọ́fíìsì bẹ̀ ẹ̀hẹ́n kò ní lè pé mò ń jẹ́ kiri sọ tí bá wá ajá máa wá máa ṣe fàájì. ààyè ni ṣo fẹ́ gbọ́ tọrọ in the next one month to two months tó o bá ti jẹ́ kí n mọ ibi tó ń gbé èmi kò fẹ́ rí ẹ lọ́dọ̀ mi. ṣé ìbámu jà. ẹ ọ̀rọ̀ ọjà kọ́ lélẹ́yìí ah òun òun ra mọ́tò òun kọ́lé òun ṣe tọ̀ òun ṣe ti bí mi ò mọ wíìsì ẹ mi ò mọ ibi tó wọ sí tọ́ọ̀yàn bá béèrè lọ́wọ́ mi pé ẹ ń bo làbúrò mi gbé o kí n má lọ sọ pé ibi báyìí ló ń gbé look here tó o bá ti jẹ́ kí n mọ ibi tó wà àbí ibi tó jẹ sí ìwọ náà má jẹ̀bi mọ́ i just give you two months. ẹ̀bọ́n sọ́tò yẹn ni. ó ju ojú bẹ́ẹ̀ lọ ó ju bẹ́ẹ̀ lọ mo kàn bẹ́ẹ̀ ṣe léré látijọ́ yìí it's not right now ah kí ni wọ́n á jẹun pẹ̀ fún. ẹ má bínú. ẹ mo bínú mo bínú má sọ pé mi kì má bínú mo bínú two months tó o bá ti jẹ́ kí n mọ ibi tó wà ìwọ náà you don't don't don't just come near me please. kò tẹ̀ ní tó yẹn. tó bá pọ̀ lọ́wọ́ ilé ìkún ó kẹnu ọlọ́run ó ti yà ó dojú kó mẹ́ta sí ọwọ́ ti kú o ó yà bẹ̀rẹ̀ báyìí ó yà lọ báyìí general market general market big two big two one hold on continue yé pariwo ní ti máa fojú ẹ̀rí lẹ́yìn ó ní rántí ilé mọ́ ok wá ṣe. mo ló jẹ́ náà láì mú jẹ́ náà mo ti mú farabalẹ̀ èmi ò lè ṣe jóró òun ni big two last card check up ọ̀gbẹ́ni afọ́jú òkè ń play o ṣọ́ọ̀ṣì fẹ́ lọ sí. sáàkọ̀dí sáàkọ̀dí ló ṣẹlẹ̀ bí ti bá òṣè ẹ̀gbọ́n bó ṣe pariwo lọ ṣé ẹ wájà rẹ ah, ah. ẹ kí ló ṣẹlẹ̀ kí níbo lẹ̀ sá lọ báyìí. kí ló fẹ́. láàrin mi àti yín ẹ bá mú kan tó dà wà pọ̀. kí ló dà wà pọ̀. owó tẹyọ lọ́wọ́ lọ́yọ̀ lẹ́ẹ̀kan bẹ̀rẹ̀. wà á ó wọ lọ́wọ́ lọ́yọ̀ àbúrò ń ta. Ah, ikùn tẹ yìí ni ẹ má jẹ́ kí n dasẹ́rọ̀ fún yín o ẹ bá mi mọ́wọ́ ni mo ní kẹ́ fún mi yẹn. owó kí ni kí n fún ẹ fẹ́ jẹ́ kí gbogbo ayé gbọ́ gbogbo nǹkan tá a ṣe tí lè fi jóná ẹ má wọrí má lọ sọ fún wa. wá àná ló ń ṣe ọ̀rẹ́ ń ṣe bíi pé àfihànlẹ̀ ló ń ṣe ọ̀rẹ́ ń ṣe bíi pé. ẹyọ owó jáde jàre. wà á ẹ fún ẹ ní o mo fa balẹ̀ o. gbà lọ́wọ́ mi jáde. èló lélẹ̀ ìsìn. èló ń lò ó ni. èló lélẹ̀. aláyé àwọn aṣẹ́ ah, ah. bẹ́ẹ̀ wọ́n wọ́n ṣe bíi pé ọjà ara ah, rẹ̀ èló lélẹ̀ báyìí mo kàn gbà lọ́wọ́ yín ni o torí pé mi náà ní ìdówó ni o àkúmọye tẹyọ náà olè òṣì àti kékeré ló ti máa ń bá wọn lọ. ọlọ́yọ̀ ọlọ́yọ̀ ah, olówó mọ́ báwo àyè tó ti sí sára wà pọ̀ ọ̀sẹ̀ ọlọ́yọ̀ ọlọ́yọ̀ mo ti jẹ́ wa kó wa kó wa kó wa kó jọ. Ah, ó ti jẹ ẹ eh. eh, ìgbà sójà ló tọ ni. ó jẹ ó jẹ ó jẹ òun ló lè ní òun ló lè ní. ó ti jẹ kí n kówó mu. má n kówó jàre. Eh, má kó o. ọmọ aláàsì mi. ẹ ah. ẹ jọ. Ah ibi ni mo jókòó sí wọ́n sẹ́ẹ̀dì ní bàbá yìí. ẹ ẹ jọ ta ló kọ́wọ́ náà yín méjèèjì gangan náà because mo ti wá owó lápò mi mi ò mẹ́ni tó kó nu. kí ló kí ló dé. èlò owó àmọ̀kọ́jà yẹn jù ó ṣe ọmọ ajé ó ṣe ń búùtù lọ́wọ́ ni. bàbá yìí kọ́ fún mi jọ. láì ṣe fóònù kí n mọ búùtù látẹ̀kẹ́ náà mo ti búùtù. ah ìmọ̀ báyìí mẹ́wàá báyìí ẹ ẹjọ ta ló kówó náà yín méjèèjì gangan náà because mo ti wá owó lápò mi mi ò mẹ́ni tó kónú yín. Ah, ṣé o ò búùtù ah. Ah, ó dà pé mo ń ṣeré ṣá. èwo ni mi ò búùtù tí n bá jẹ́ fóònù gan àtìgbà tó ti jí mi má ti búùtù out ta ló kówó nu yín. owó ta sẹ́ẹ̀tì sẹ́ lọ́wọ́ kó oun ti jẹ kó ẹ̀ fún. ẹ ẹ sẹ́ẹ̀tì owó sí mi lọ́wọ́ ó dà pé sẹ́ẹ̀tì ti dàrú báyìí o ẹ ẹ ẹ ẹ wọ ẹ má fà wàdà sí o ẹ tó bá wà lọ́wọ́ ẹ̀nu yẹn jẹ́ kí n mọ̀ sẹ́rí ẹ̀rọ yìí lálọ́ọ̀dù kan ti wá sáfíìsì ẹ̀ ti pẹ́ àrà ta lọ èmi ò à ìbí ni mo bẹ́ ti kó mi lọ àmúdẹ̀ tó báyìí ẹ wọn ẹ tó bá jẹun àwọn ọlọ́ọ̀sẹ̀ owó yín náà ẹ kún nǹkan yín fúnra kálí mi mo jẹ gbogbo ètò ìdánwò ìlú ayé. wàá gbọ́ pé mi ti mo jẹ náà ní àlàáfíà. nísùúrù náà. ọjọ́ ní ló jàre owó jàre. ẹni jẹ lówó jàre. ó rẹ̀ ojú omi bá yẹn. àpò mi lélẹ̀ yìí kò sówó mẹ́tẹ̀. ṣé màá wá ṣeré ni. ṣé ṣé mo lọ méjì ẹ̀ bàbá náà nísùúrù. mo lọ àbọ̀ méjì ló wọ̀ kó o ní ẹgbà èyí ẹni máa dáṣọ fún ni tara ẹ̀ là ń kọ́ ń wò bílẹ̀ bá sọ ni bí ó sọ ni kòsí kòsí ló ń pariwo bẹ́ẹ̀ ni ọmọ wọn yan oore kì í gbé ìkà kì í gbé aṣọre jíndùn ni mo ní pàdánù so long. jàre ẹ dìde kí ló dé látàlẹ́ àná ẹ dẹ̀ wá joyè dùn tí ò ní rònú ẹ mọtímọtí látàlẹ́ àná ẹ dìde ẹ mọ̀ pé lẹ́ẹ̀tì mọ́ ó ga o ọ̀tọ̀ọ̀tọ̀ máa lógún o. ilẹ̀ ti mọ́. rárá aago mẹ́fà rọ̀ lẹ́sẹ̀ lù <laughs> ọ̀tọ̀ọ̀tọ̀ máa lógún o ibi tán wá mẹ́yìn mọ́ yìí ò dà mo fẹ́ gbálẹ̀ mo fẹ́ gbálẹ̀. Ah. ẹbẹ̀ ra yín ẹ̀dẹ̀ bẹ́lẹ̀ dá yín. Wọ́n wá sùn látàrí ọmọ tí ó má mọ̀ pé lẹ̀ ti mọ́. Mr. Adewale, teacher. Mr. Adewale, ẹjọ kí ni nǹkan tí ẹ ń ṣá láti sọ fún mi. Ah, ah, tí mo fẹ́ but I was here three days ago you actually told me to come today. I asked you to come today. Yes, now you collected my, my receipt, everything, you checked it. You said I'm all, I'm all right for the job. You're all right. Yes, sir. Ẹjọ̀ mo fẹ́ bèrè kan lọ́wọ́. Ṣé nígbà tẹ wá yẹn? ṣé mo bọ́ síta ṣé mo padà àbí ṣe rí ìgò lọ́wọ́ mi àbí ṣé mo bọ́ síta. Ego. no but i think yeah, you went out ẹ jáde. mo jáde mo padà wọlé mo sọ bẹ́ẹ̀ mo ti yóò nì yéé mo lọ mú títà nì èmi èmi sọ fún ẹ̀yin kẹ́yìn ṣe kiri báwo ni màá rí irú ìwọ báyìí màá ní kí ìwọ wá rí zoom síbò ah ṣé o fẹ́ wà qualified. èmi. You told me to come today. You actually checked, you checked my, my CV. You told me that, that the CV is okay, that I'm qualified for the job. That's what you said to me. I told you that. I'm yes. not mad. I ah, you know what? One woman going to work crazy. But no more. Only credentials are right. But they don't want me more. Oh, no, manager. Èmi ni, me. Mr. Adewale. Can you leave my office, please? Dude. Money go chat. Get out of my office. Manager. Look at this man. Manager, don't let me leave this office, please. You have, you have the guts to look at my face. Who do you think you are? wọ́n mú náà orí irritate me you are irritating me can you leave my office say leave my office get out get out get out out out. hello atọrọ gáfárà o ah, eh, ọlọyọ ńkọ́. ọlọyọ wọn ti ṣe dáradára ń lé mi ò dẹ̀ mọ́bi tó ah, ah, god damn it ọlọyọ ti ọlọyọ ò sì bí látàárọ̀. ọṣẹ máa ń rìn òṣì. mo máa help lọ́yẹ̀ lómi lórí burúkú ọmọ ẹ mú yẹn by the way ẹ jọ ẹ ta ló wà lé ẹ wo baba landlord ilé dá o èmi nìkan àtàntí ẹ̀mí sí nìkan la wà nílé. ẹ ìyẹn náà bọ́ tó pọ́sibù ẹ là lọ́ọ́ pè wá lápá àti ẹ̀mí sí wa ah, àkìlọ́dẹ ẹ wá sọ ẹ sọ gbèsè dà fún ẹ sọ gbèsè bí kò máa kàrà kò wọ́n ṣẹ̀ mọ́ àwọn gbèrè wọ́n máa gbadé mọ́ mi lọ́wọ́ ẹ má dà bàbá ayé ayé dúró o àbí ẹ bẹ wo owó dá súnmọ́ ọmọ gbé. ọba àrò ẹ ẹ ra ẹ kọjá mẹ́ta sá. ẹ kó àpérò. Ah, ah. òtútù mú ni. òtútù mú bàbá bàbá yìí ni n tèmi fi ń ṣe ọ̀mbrẹ́là nìyẹn tó jò tẹ̀rù. ẹ wá kéèkù lé gbọ́ kó sọ fún toko káàdọ̀ gbọ́ kó rò fún ọbẹ̀ torí àwọn yòókù yín tí wọ́n sì lé ni mo ṣe ní kẹ́yìn méjèèjì rẹpísẹ́ńté ẹ wá wí fún wọn pé gbogbo owó tẹ́ ẹ fi ṣàǹkó tẹ́ ẹ jọ jẹ sójú kan náà torí kò sí ẹni tí yóò jẹ mí lọ́wọ́ nú ẹ̀yin wèrè yìí mo wá bí láti wá wí fún yín pósù méjì péré mo fún yín torí dédé yín pátá àtàwọn tó kù tí wọ́n sì bí ẹ̀yin lajà síra àti CNN kẹ́ ẹ̀ jíṣẹ́ fún ya wọn in two months tẹ́ ẹ̀ ti sanwó màá wá jalè síbí ni ah. gbogbo ilẹ̀ àdúgbò ìsírìtì máa ní káwọn ọlọ́mà agbélógbélógbè pọ̀ wà gbólódò. máa jálẹ̀ síbí ah, ah. gbogbo ilẹ̀ lọ́mà n tó bá dé ìyá aṣọ fún bóyá rẹ̀ lọ́mà ṣe. ọ̀rọ̀ kì í gbé kíkà kì í gbé aṣọ́rẹ́ jìbò nínú ní pẹ̀tẹ́lú. ẹ ó ṣe bínú lọ kó má lọ wá kólẹ̀ kó má dàtí ògbó ẹ̀ yóò ẹ̀ máa rùn ní kítorí pé kí ni alice ah, court. ọlọ́run àbọ̀ wà láṣìírí màá jayé orí mi o èmi ò mẹ̀yìn ọ̀la o. Yẹ́misí Yẹ́misí. Akúnlẹ̀ àpagbo alùbáwọ̀. Wúbí àti ìjọba ìta mo ti fẹ́ sọ fún ẹ ilé face me and face you ló ń gbé wàá máa wá máa ṣe eh, Snapchat Instagram wo Instagram page yẹ mo lọ wo báyìí ni àwọn oríṣiríṣi ilé tó fine tó fine tó fine tí mi ò mọ bó ṣe lè ní connection tó yẹ lè wà connected to To eat. ni wọ́n máa ń rí tó máa ń ṣe bá tó máa ń fake life ni ẹ̀ kọkùnrin wa gbé ẹ̀ sìn ṣé ibi tó fẹ́ gbé wa rè face me and face you. ó tóyin ó tóyin ó tóyin ibi tẹ́ bá dé yẹn ṣé mo wípé tí o bá ṣe wípé ẹ níṣẹ́ ẹ níbi kan tẹ́ ń gbà lọ láàárọ̀ tẹ́ ń dé lálẹ́ ẹ ní mo Instagram page mi kí lẹ wá débẹ̀ àìníṣẹ́ yín ló gbé yín débẹ̀ can you imagine ṣé kí mo ti máa ń wò yín ẹ máa ní ẹ fẹ́ advice ẹ̀yin fẹ́ fẹ́ advice èmi nípa kí ni ẹ̀yin tẹ́ ẹ̀ níṣẹ́ tẹ́ ẹ̀ níbi ṣebí mo sá níbi kan tí mo gbà lọ mò ń kú ọ̀lẹ́ ìwọ̀n dẹ̀ ń dé lálẹ́ mo kí tó bá pé ẹ níṣẹ́ tẹ́ níbi tẹ́ ẹ̀ ń lọ tẹ́ ẹ̀ ń dé lálẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ kò ní mú yín ló kú Dubai kí ni ìṣòro yín ẹ kẹ́kẹ́ kó kó ṣe ṣe yín lọ. Ah, ah, bros Déwálé orí gbalẹ̀ ah. ẹ̀gbọ́n èmi mò ń pè yín tẹ́ ń dá mi lóòótọ́ ìṣẹ́ àfà kí ló ṣẹlẹ̀ ẹ má dì ní orí ń ta yín ni kí ni ìtumọ̀ yẹn náà ṣé lẹ́bù kan náà lèmi àti yín wà ní ẹ wo mo ti tọ́jú ọ̀rọ̀ yín láti jọ́ yìí mo ti fi sínú kúlà àsìkò wa tó tí mo fẹ́ sàbẹ̀ fún yín yá kí ló kàn yín tẹ́ máa ṣe ṣọ́ ṣọ́ ṣọ́ káàkiri inú ilé yìí náà ẹ sọ fún mi. ṣé mo ń ṣe kéènì. Ah, ah. nǹkan tí o bá fẹ́ bàjẹ́ mi nǹkan fẹ́ kó bàjẹ́ ni mo ṣe ń ṣe gbogbo. will you just shut up your mouth. Ah, bẹ́ẹ̀ náà ìyàwó mi sọ fún mi pé ẹ wá bọ̀ òun jọ kàn án bẹ́ẹ̀ sọ fún òun pé òun ti pẹ́jú kóun tó lọ sọ́jà kí ló kàn yálà yà yín bẹ́ẹ̀ yeah. no no no yàrá yà mi yeah. no no no mi fi yà. ṣe yàrá yà yẹ wúlò fún yín ni ah. tó bá wúlò fún yín wọn á ti fira wọn ṣoògùn owó fún yín tẹ̀lé ti wà alright ẹ láìsíkì kankan rárá mi rẹ̀ bílẹ̀ mi ẹ níṣẹ́ lọ́wọ́ ni aláìníṣẹ́ lọ́wọ́ tó mọ nọ́mbà ọkọ̀ seven seven five ah òkìkí ló ń bọ̀ yẹn two two two ah Mary Jane ló ń bọ̀ yẹn bẹ́ẹ̀ ṣe máa ń kàkàkiri nìyẹn that's the work you do. mr man téèyàn bá mú òwe yẹ gbogbo nǹkan yẹn kò kì í ṣe kó tó máa lé kò ní jẹ́ problem fún. ẹ sọ ìwé ah. tó mọ ibo ló gbé ẹ dé. ẹ wo ẹ wá bá yẹmi sí báwọn yìí ṣe wà yìí kẹ́ tó jíjú kẹ́ tó yà ó lè di first lady bẹ́ẹ̀ ni ẹ jọ ẹ wá ṣẹṣẹ nígbèsí ara yín ẹ jẹ́ kí n sọ fún yín o ẹ jọ sọ fún yín o ẹ má tàdé sàkánì mi mọ́ rárá tọ́ba tura yẹ. ẹ ní sùúrù má bá yín lójú jẹ́. ẹ ní sùúrù má bá yín lójú jẹ́. èmi èmi adúró máa bá ru yín sọ̀rọ̀ do you have money. o oh, o oh ya you are president do you have money. oúnjẹ yín yà ni àwọn àdè máa help situation yín. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ wo ẹ gbà ẹ gbà gba owó gba owó sí life ẹ. Eh? because ah. I keep the money. Uh, ah. I don't want your money. Uh, ah. I like it, Italika. Baby. jai jayé lọ, wọ́n wèrè bó ṣe lanu. Ìyá jẹ́ dànù. Ẹ kó sì jẹ́ kó rádaràda àwọn èèyàn gidi nìyẹn, òun náà yọ lẹ̀ yìí. Kí lẹ̀yin mú wa? Ẹjọ́, Ma fi ẹjọ́ pa mí, má fi ẹjọ́ pa mí. Tí o bá ti ń sọ̀rọ̀ ma má fi ẹjọ́ pa mí. Má jẹ́ kí ẹ má jẹ́ kí n máa rí ní ẹnu ọ̀, ṣé pé owó ti ń wọnú ẹ̀, ẹ̀rẹ̀ ń ti Ọlọ́run mo fi ọlọ mo níṣẹ́ o níṣẹ́ orí pé we are not on the same level mr man. wo bí èmi. bí leave. Okay. ó dà pé orin yẹn kì í fẹ́ lọ lẹ́rọ. báwo rí báwo rí ok ok ok. báwo wọ̀ mí ò lè láì níṣẹ́ ẹranko. ìjì mi fún ara rẹ̀ láàrin oṣù mẹ́rin síra wọn ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ iṣẹ́ ti jábọ́ lọ́wọ́ mi. ok wọ́n ti ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀. wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ mi. èmi náà wo pé oyè kan wà lé these days. wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ mi mo dẹ̀ fura pé ní ilé tí mò ń gbé tẹ́lẹ̀ kí n tó kó wá síbí báyìí mo máa ń fiṣẹ́ ṣakọni tí wọ́n bá fún mi iṣẹ́ kan máa sọ pé mi ò fẹ́ yẹn iṣẹ́ tí mo fẹ́ rí tọ́jú máa bẹ mí tí màá sọ fún wọn tó máa ní ẹjọ́ ẹ bá wa ṣe but látìgbà tí mo ti débì tí màá ti ṣiṣẹ́ kan máa ní máa sọ fún mi pé àwọn ò tí ẹ fẹ́ mi mọ́ manu ni mo mọ kíní wọn náà wọn ò fẹsẹ̀ pé kí n ṣáà máa lọ. òótọ́ ló sọ ok wo èmi ìwé mi uber tí mò ń ra tí mò ń wà uber tí mò ń wà wọ́n rà fún mi ni o mi ò wá fóṣù kan wọ́n dẹ̀ gbà. mo wá dẹni tó ń gbowó ń gáràjì akàwé adi uber driver from uber driver sí adi parking attendant àbí kí ló ń pọ̀ kò jẹ́ pọ̀ inú òrùn à ń já tíkẹ́ẹ̀tì báyìí ni ọ̀dà máa sáré lé mọ́tò. tó ń já tíkẹ́ẹ̀tì fáwọn ọmọ onímọ́tò. Oh. ṣèbí ká tẹ̀lé mi wà níbì kan wọn kó wa ṣé èèyàn òsì dání wọn máa lọ máa ń já tíkẹ́ẹ̀tì ni a kàn fi òde pọ́ọ̀tì ẹ̀ pẹ̀lú wọn o lé mọ́tò mo já tíkẹ́ẹ̀tì. ẹ nà ó. ó máa jẹ́ pé inú ilé tá à ń gbé ẹnìkan lo àìsàn tó ń lo kádàrà wa mẹ́rin. ẹ ẹ jọ ẹ ẹ wíṣkì àdébìdò bẹ́ẹ̀ ṣe ń fúnṣọ ara yín lórí ìjókòó mẹ́rin ni mò ń wò yín látàárọ̀ sẹ́rí ẹ gbogbo nǹkan tí yẹn ò bá ti ẹ jẹ́ ká máa béèrè lọ́wọ́ orí ẹ béèrè lọ́wọ́ orí ẹ náà lo kádàrà kádàrà wèrèwò lẹ́ni irú wọn nísìn tó ń ṣe wúbà ṣé ńgbà tí wọ́n máa gba uber lọwọ yàn ṣé kò yẹ kó gba security mu kò yẹ kó níbọn báwo ni ṣe wá ṣe kò yẹ kó wọn ni. àwọn àlọ́ bẹ̀rẹ̀ sí dáwọ́ pépà tẹ́ ẹ béèrè ẹ̀yin ò béèrè lọ́wọ́ orí yẹn kásá ìdè yẹn orí ti ok béèrè orí ló ń bá landlord ló ń bá wọn lo ẹ a mo gbé kémi tó máa bá landlord ṣé o mọ iye ata tẹ́mi ti lọ ń mọ̀ bá ṣe ara àwọn èkénú lè ní ẹ láti bí dọ̀hún yẹn ṣàpè é sì mọ́tà sọ. Ah, ṣé tì mí di ni. ṣé tì ẹ di. ẹ o ti gbọ́ o ah, dà pé ṣe atawèrè tó ń lọ ṣé ìwọ ìwọ ló lẹ rọ. ẹ ah, ṣé ìjọ kíní uber tí wọn wà sí wà lọ ní mọ́tò bó ṣe jẹ́ pé onímọ́tò ó jẹ́ láńlọ́ọ̀dù fún mọ́tò tó wà ní láńlọ́ọ̀dù náà jẹ́ láńlọ́ọ̀dù fẹ́ràn tèmi náà lọ. ọ̀dẹ́ àrídì uber yẹn wọ́n fún mi wọ́n fún mi gbà yẹn. gbọ́gbọ́ náà gbọ́gbọ́ orí àbórí ta yín ni àyùdí hmm bẹ́ẹ̀ bá lẹ́jọ́ lọ́wọ́ èmi gan mo lẹ́jọ́ lọ́wọ́ ẹ má fẹjọ́ pa mí èmi gan lẹ́jọ́ lọ́wọ́ ẹ lè rojọ́ pa mí ẹ wá sẹ́ lọ ẹnu tẹ̀ wá la wà ẹnu tẹ̀ wá la wà. o lọta o lọta o sori burúkú. Um, ẹ o ẹyin guys gbogbo nǹkan tẹ̀ ń sọ lèmi náà gbọ́. ẹyin náà kẹ́tí sí kan a sọ. mo gbọ́ ìṣe ẹ̀wọ̀n dẹ̀ ní àìsí mbẹ̀ láì bá wọn dá sí ṣẹ́rí mi ò ní fẹ́ kẹ́ ní ìrònú tẹ níyẹn rárá rárá because ó wrong ìka tẹ̀ ń wo yìí kò ṣe yé yín sí gbogbo nǹkan tó bá dẹ̀ máa ṣẹlẹ̀ sẹ́dá gbogbo bá ṣe máa live gbèsè ayé ọlọ́run ti kọ́ bọ́lọ́run ṣe kọ́ ti yín nìyẹn kò sí pé èèyàn kan ń lo àìsàn kéèyàn kan kò sí pé èèyàn kan ń lo ẹlẹ́dàá èèyàn kan kò lè ṣiṣẹ́ kò lè work ṣe yé yín sí ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀. Ah, ẹ má wọrí ṣèbí ilé ìwòsàn gbọ̀ngàn yín mu tí àbí ẹ kí tọ àbí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ àwa àbí bẹ́ẹ̀ kọ́ káwá lọ wò báwa ṣe yàn nìyẹn. ìka ọ̀dọ́ ìka ọ̀dọ́ ẹ má ronú bẹ́ẹ̀. lóní bá wí pé kàtí ẹ ronú bẹ́ẹ̀. ẹ má ronú bẹ́ẹ̀ ọlọ́run ẹ má ronú bẹ́ẹ̀. òun ọlọ́run létí ni. òun ọlọ́run létí ni. lóbi sáré pé ọ̀rọ̀ gidi ló sọ ni. àbó máa gbọ́. sọ̀rọ̀ làwọn náà ń sọ. kí ló dé tẹ́ ń bá kádàrá yín jà kankan náà ẹni tẹ́ wò gbogbo bó ṣe mu kí ni trọ́fì bẹ́ẹ̀ lọ́nà fún torí bóun ṣe mu drop yẹn èmi náà máa máa já sẹ sínú láìlọ́nù tó tí ó máa lọ oníkálukú pẹ́ tiyan tiyín nù ẹ mọ bèrè kádàrà lọ́wọ́ oníkádàrà mo ti ẹ ẹ ti mọ bínú àwa náà bẹ́ẹ̀ yẹn ságùn sí mi ògùn òmù yín o torí pé mo lẹ̀rọ ògùn òmù yín o. àyè ìrẹsì ṣe yẹn ló ti ẹ̀ dá o rí pé òun ṣe oríire ń bẹ̀ẹ́ nù. sílẹ̀ mi àkàrà yẹn mọ́ tán fi ṣe ni. kí náà fi ṣe. wọ́n fi sòkú mo sì máa lu ẹ̀jẹ̀. ó lọ sọ ara ń kọ́ mi o. mo sì máa lu ẹ̀jẹ̀. ara ń kọ́ ẹ̀ tó bá tí ò ní jẹ́ ara máa kọ́ o máa ṣẹ́ léṣe o. mo sì máa lu ẹ gidi pẹ̀lú ẹ̀ máa lu ẹ gan ni o. ẹ má fẹ́ tọ́ èmi kan lẹ́jọ́ lọ́wọ́ kí ni ìwúlò ara kíkan ara kan mi ara kan mi ṣé mo ní kára mọ̀ kan yìí ṣé mo ní kára mọ̀ kan yìí nígbà tẹ́ ẹ̀ ní sẹ́ ẹ̀ tí wà láwa yìí. ẹnu ẹ tí òkè a ní máa lu ẹsẹ̀ wa rè. ẹnu ẹ tí òkè tí òkè gbélé ẹ ẹ̀rọ ẹ̀wà tí mi ò sọ pé sìn ẹ yẹn ẹ kọjọ alhamdulilayi. Rabbil alamin ala Ini ami ibiba koiru fi jasadi Ini ami ibiba koiru fi jasadi Binimati Rabbi labima kasabati yadi wala biturasi إنني متشاكر ولا بتراثي إنني متشاكر الحمد لله um, nínú istihara tí a ṣe ó ń jẹ́ kó di mímọ̀ fún wa wípé inú ilé ẹ̀ ń gbé ni aburú ti ń ṣẹ̀rù létí mi bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá léwu kó máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín lásìkò tí ẹ wà yìí inú ilé tí ẹ ń gbé òun ló ti ń ṣẹlẹ̀ tí ẹ bá lè kó kúrò nínú ilé yìí tẹ lọ gbalé síbòmíì ká tún wá bẹ ọlọ́run ọba lórí ìgbésí ayé yín káwa òbí nǹkan ṣe máa rí ó ń dá mi lójú pé insha allah bí kódìrá tó la dáadáa ló máa ṣẹlẹ̀. àfà àfà àfáà ẹ má bínú kí mo pè yín pé yín pé yín bí ẹ̀mẹ́ta o táyà bá gbà mí máa pè yín twenty times lẹ́yìn tó jẹ́ pé lálọ́ọ̀dù lé yẹn gan ó kàn ṣàánú mi lásán ni mo ti jẹ gbèsè owó lé mo dẹ̀ tún yìí ń gbé bẹ̀ lọ tí mi ò níṣẹ́ èmi tí òṣòwò lọ́nu báwọn ya fẹ́ gba lé tí mi fẹ́ kó lé ìyáyé máa ó máa pariwo ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tòótọ́ kò sí pé yín fẹ́ gbalé jíjẹ mímu gan ó lágbára with all my education bí ṣe wáyé ha degree holder ni mí o degree holder mo ti ká gẹ́gẹ́ mo ìṣàlàyé mo ń tẹ́lẹ̀ n bò mọ́ ti fẹ́ rọ́gbọ́ gbalẹ̀. Um, tí bá ní ọ̀rọ̀ yín òye mi a jẹ́ pé mò ń ṣàbòsí àbí mò ń pòrọ̀ fún yín àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé ọlọ́run ọba ò kì í ṣe ọba lábòsí bẹ́ẹ̀ sì ni kì í ṣe ọba onírọ́ ọlọ́run ọba ò fẹ́ kí a fara nira wa òun ni mo ṣe ń sọ nǹkan tí mo ń sọ fún yín kíkúrò nínú ilé yìí òun ni gbogbo ọ̀nà tó dí tó lè fi là fún yín. àfi ṣáá kí n kúrò. bẹ́ẹ̀ ìyá yìí máa pa olúwa ẹni o àfa ọ̀dà ìṣàánú mi ẹ jẹ́ kúkú máa kọ́bọ̀ lọ́dọ̀ yín fúngbà bó ṣe gbà díẹ̀ kí n kò tiẹ̀ fi wà mí kó rí révidé ìgbẹ́ni tó bá ti bá ti kó mẹ́ẹ̀ oríire adé ẹ jẹ́ máa bù lọ́dọ̀ yìí torí ire bá dé máa kúrò máa lọ gbálẹ̀. àti gbé lọ́dọ̀ mi ò kì í ṣe wàhálà bí kì bá ń ṣe wípé àwọn ẹlẹ́yà wà nílé àwọn lè kéw ibi náà ń gbé ibi náà láti ń kọ́ wọn kéw tá a bá fẹ́ dálejò lóhùn ibi náà ni nígbà táyìn náà bá tún wá kúrò níbi tẹwà tẹ̀tún wá bọ́ síbi ibo lẹ́fẹ́ sùn ah. ẹ kó kúrò níbẹ̀ yẹn tẹ́ bá ní ọ̀dọ̀ rẹ tẹ̀lé lọ gbé kí tí kò sọ̀rọ̀ ọ̀rẹ́ kankan àbọ̀dọ̀ ẹbí kankan lásìkò tẹwà yìí ẹ rí i pé ẹ lọ dágba ilé síbi tí wọ́n ti mọ̀ yín ká wá bẹ̀rẹ̀ sí ní bí ọlọ́run fún yín. àfà ẹ tí o bá ti lówó lọ́wọ́ kò ń lọ́rẹ̀ẹ́ tí o bá ti lówó lọ́wọ́ kò ń lẹ́bí kò sẹ́bí kankan tí mo fẹ́ lọ bá mi ò lọ́rẹ̀ẹ́ tí mo fẹ́ wá lọ o àfà ṣé o sí nǹkan mi ta lè ṣe ìyáyá jolúwẹ̀ kú o. ọ̀nà àbáyọ tí mo tún rò bí a bá tún ṣe tẹ bá lè ṣe o gẹ́gẹ́ bí mo ṣe ń rí ó dá mi lójú pé nǹkan yàtọ̀ ṣẹlẹ̀ ìgbà àwẹ̀ ọlọ́jọ́ méje àwẹ̀ ọjọ́ méje ṣé mo ti jẹun láàárọ̀ yìí ṣé ilé mo jẹ lánàá gan ilẹ̀ sùn kí n tó rí jẹ díẹ̀ báyìí ẹ wá ní kí n gbàgbé ọlọ́jọ́ méje ṣé mo lè gbà kójú mẹ́ ọjọ́ méje lọ kò le tó tó yẹn. àáfà mi ò jẹun lánàá kí n tó ró jẹjẹ ilẹ̀ ti ṣú díẹ̀ báyìí dẹ̀nu lẹ́ni mi ò ti jẹ kankan mi ò ti jẹ nǹkan kan báyìí ní tèmi lẹ́ni ẹ wá ní ṣé mo lè gbà wẹ̀ ah, yéé àáfà mi ò tí ì jẹ kankan lẹ́ni ìgbà kí n gbẹ̀rẹ̀. kì í ṣe nǹkan tí a máa kánjú bẹ̀rẹ̀ ah, tó bá ti di ọ̀túnla ọjọ́ thursday a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ò kì í ṣe ọba tó máa ń kó ìnira bá ẹni tí ó dá sáyé so mi ò fẹ́ kí ẹ̀yin fún ara yín kẹwàá kó ìnira bá ẹ̀mí ara yín. Ah, ara ni mi already hmm. ara mi ni inshallah ọjọ́ méje bẹ́ẹ̀ni kò lè ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ni kódà àwẹ̀ tí mò ń sọ̀rọ̀ pẹ̀ yìí tẹ́yìn bá ṣe ń gbà níbi tí ẹ bá wà àtẹ̀mí àtàwọn ọmọléke ó àwa náà á bá yín gbà á sì mọ fàdúrà mi lọ́wọ́. àbá hmm. ah. tí ọ̀dọ̀ yìí bá là tí gbogbo nǹkan tí mo fẹ́ tí mo rí iṣẹ́ ṣe tí mo rí owó máa jọ yín lójú o ah, máa jọ yín lójú o. Ah, ìjọ tí a bá máa parí àwẹ̀ ní ọjọ́ keje tí ẹ máa tún àwẹ̀ tí a ní kẹ̀kẹ́. gbogbo ibi tí aburú bá ti lè ń kó ṣẹ̀wá ọlọ́run àfojú àṣebi ọ̀nà yín àdẹ́là ní agbára ọlọ́run mo tún fi ń dá yín lójú pé tó bá di ọjọ́ keje lẹ́yìn tí ẹ bá ṣe ń túnu àmì ara máa sọ fún yín pé nǹkan kan ti ń yàtọ̀ nínú ìgbésí ayé yín. Ah, ah. màá yin ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ ìyà jẹ mí o ìyà jẹ mí púpọ̀ o màá yin ọlọ́run tó bá rí bẹ́ẹ̀. ẹ tẹ́wọ́ jẹ́ kí ṣàdúrà fún kí ọkùnrin náà. àmín àmín. ọ̀gbìn lẹ́yìn náà ṣe ìtọ́jú náà jẹ́ bismillahir rahmanir rahim. àmín o. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا adìyẹ tó ṣú o tí kò tọ àbùkù ara ẹni èèwé ń bẹ nílẹ̀ ènìyàn máa fọwọ́ pomi àfọmọ́ṣe ra ẹ̀ ọlọ́run ṣẹ́gi bíbí bí akọ̀bárò ní sọ́jà ọjà ò lè ránṣẹ́ sí. òkè làkọ́gbé ẹni bá mọ̀ pa bàbá ẹ̀ jẹ́ kó múra láti kébò sí i ọ̀nà ọ̀nà ìràwé gídájọ́ ìràwé gídájọ́ lọ́sọ̀sọ̀ náà. sí gbọ̀nlẹ̀ tó bá rí skin ẹ̀ ọ̀fẹ́ lè máa là he has money bọ̀bọ̀ tí mo sọ̀rọ̀ yìí ó ní owó ah, ah, kí nìkan tó ń sọ yìí mo ní máa yìí ní owó lọ́wọ́ he has money ó tún máa fowó ṣàánú tó bá ráṣọ tó máa wọ̀ ó máa wọ àwọn designers tó bá rí fóònù tó lò latest phone tó bá nílò ó máa fẹ́ lówó àlọ́ eh? ah, máa tún fún òyìn lówó tán fi máa ra mọ́tò eh? olówó tó ń fowó ṣàánú máa ń náwó yàfùyàfù ni but ṣó wàá mọ kọ́kọ́rọ́ kan tó bá ìyẹn àjàwé ẹ̀jẹ̀ wọlé tó ń wo lọ́kàn yìí ilé tó ń gbé nìyẹn ilé yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ <laughs> ó wá gbẹ́rìn mi pé òun ṣojú lásán because báwo ló ṣe máa ní adú owó báyẹn kó máa gbéwu bí <laughs> mi ò mọ̀ kó ọ̀nà máa sọ bẹ́ẹ̀ o ó show very clear pé owó ẹ̀ ò mọ̀ and everybody ló mọ̀ pé owó ẹ̀ ò mọ̀ hmm. ọ̀rẹ́ mi ó wá tọ̀dọ̀ ẹ̀ because bó ṣe ń kún bọ̀bọ̀ yẹn létó this guy is cute the guy is rich níwọ̀ tí mo mọ̀ ẹ́ bóyá ojú ẹ̀ ti ń gbà bẹ́ẹ̀ jó tó rọrùn má sùn mọ́ wẹ́ni eléyìí má sùn mọ́ wẹ́ni má mọ̀jú sí mi because mo mọ̀ ẹ́ mo mọ̀ ẹ́ dáadáa ni ó láì gan this guy is cute the guy is nice kí ló ṣe ń pọ́n lẹ́yìn mo mọ̀ ẹ́. kí ló sọ ah. lẹ́nu. oh kí ló sọ lẹ́nu èmi kókó fúnra mi kọ́ ni mo sọ fẹ́ǹsì pé owó ẹ̀ mọ́ ni. Ah, kan ní ìwọ ni ìwọ ni mo mọ lóòótọ́ mo wá láì kọkùnrin kó ga kó lówó lọ́wọ́ kó dẹ̀ ṣe normal normal hmm. but kó ṣe bí irú ẹni yìí náà ṣó wàá. mo mẹ́ẹ̀ mo mẹ́ẹ̀ jọ ń torí tọ́lọ́ máa sún bọ̀bọ̀ yìí jọ ń torí tọ́lọ́ mo ti gbọ́ mo ti gbọ́ wàhálẹ̀ ti pọ̀ ju nǹkan tí ó bá pẹ̀lú ọjà sí kò kàn mí ni mo mọ nǹkan tí mo fẹ́ fúnra mi ni. ẹni máa dáṣọ fún ni ó oh, tara ẹ̀ là ń kọ́ ń wọ́n lọ́sàn ni bí ọ̀sán ni o àwọn là ń wò ẹ kò sí kò sí ló ń pariwo bẹ́ẹ̀ ni ọmọ wọn yan oore kì í gbé ìkà kì í gbé aṣọ rẹ̀ jìndó ni mo ní pàdánù oore. bàtà lòun ò lọlé o. kàkà kó lọ sílé ó tún ní ojú wa fẹ́ra kú o. tó fẹ́ bá wọn ṣùpọ̀ ní ẹni lára lára ń tì o. àgbẹ̀fàbọ̀ sílé o alùkò yára rọjà kó padà o. ẹgbẹ́ ẹlẹ́kẹ̀lẹ́kẹ̀ ṣe ni wọ́n fàbọ̀ sílé. má àná má dàrò ilé làbọ̀ sí mi kó. guys this eighty million number ah you forty and you forty that is eighty million. ìjọ tó yọ lọ́wọ́ ọlọ́run mo fi bẹ̀yìn ìjọ ẹ má ṣe bẹ́ẹ̀ fún wa ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kíkí ní ìrọ̀rùn ẹ jẹ́ ẹ jẹ́ ká fún yín tẹ́ntẹ́. ẹ kí ni mo bá sí abúlé burúkú ni olórí burúkú lọ sí tẹ́tẹ́ mi lọ ẹ jọ ṣé bí ẹ ṣe rí wa ṣé àjọ lẹ́bi lọ́jọ́ yìí ẹ wò tí bá tún gbọ́ tẹ́mi lọ́mọ alẹ́ nǹkan wọn ni wàá fẹ́ fọ́ rẹ̀ gẹ́gẹ́ abúlé burúkú ni ẹ má ṣe ẹ má ṣe ẹ jọ ẹ jọ ẹ ṣé ká fún yín ní fifteen fifteen. tẹ́sí yìí àbúlé kò fún yín ni wọ́n bá wọ́n ní sábà tẹ̀lé mi wọ́n tún gbẹ̀mí fíìmù. orí ẹ̀ orí ẹ̀ dàrú. ẹ máa corporate àbẹ̀ máa ṣe ìyàwó yẹn. àwọn corporate ṣe rí at this point a corporate corporate because wọ́n fẹ́ jẹ́ ẹjọ́ torí ọlọ́run ọlọ́run fún bẹ́ẹ̀ ẹ lókè ẹjọ́ mi ẹ̀sùn tí ẹ bá ní ẹ̀mí ara yẹn lò. I ká pààyàn dànù lọ́la. twenty eh? twenty million twenty million twenty million that is forty million naira. ọmọ tó ṣẹlẹ̀ lọ́kọ́ fi òkú sórí ẹ̀ káwa ókè. forty million. ṣe kì í ṣe ìlú náà gbogbo ọ̀rọ̀ yẹn ló fi lọ ọkọ̀ dìde mo ti dìbò ojú kan tí mo lè sọ fún pé yes forty million naira is a deal deal is a deal ẹ wo tí a bá fẹ́ sùn sí ní báyìí tí ẹ bá fẹ́ sùn sí mi báyìí ẹni tí wàá bí ṣe máa provide forty million naira lẹ́nu or else ibi báyìí náà wà sí. Ah, ẹ má jẹ jọ́sọ̀ nígbà yóò mú ọtí gbogbo yìí yóò dé rárá ẹ lè fún mi fún mi máa kọ̀ transfer fún mi. ẹ yà wẹ̀rẹ̀ are you guys crazy? abọ́rí ń ta yín ni kébì fún yín ní fóònù yín kẹ́ ṣe transfer ọ̀dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wá mi káwá fún yín ní àkáǹtì kẹ́ transfer sí kẹ́ wàá máa trace wá kẹ́ lè mú wá bí. Wáyé àti ìtúrẹ́sì láti ọ̀rọ̀ láti. No no no no no kò tẹ́ ta ṣe ní ẹ̀ ẹ bẹ ta fọ́ ilẹ̀ tẹ́sí wa. Ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ má ẹ má jẹ́ ẹjọ́ ẹjọ́ sára. Ẹ wò ẹ wò ẹ má get it wrong ẹ má get it wrong sincerely speaking a ah, ní láti tún ìsira kakọ̀lẹ̀ transfer fee fọ́ sára. I want cash.

ẹjọ́ tó lọ di kọmọdé sọ máa ní kókó sí. ìbílẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ kóyọ̀ kúrú kóyọ̀ kúrú ẹjọ́ tó ọ̀rọ̀ ibi ibi ẹ̀ máa sọ̀rọ̀ jù ẹ̀yọ́ ibi ẹ̀ máa sọ̀rọ̀ jù dábàá ti complete. má ṣe wọn lẹkùn fún yín lókè tí bá fún yín ní fún yín ẹ pé family or your friend or your family láti mú owó wa. is that clear. ọ̀la lè provide owó yẹn ẹjọ́ ẹjọ́. èmi lè jẹ́ àti ìwà bíjọ́ náà ẹ̀ ẹ̀ bí ẹ̀ tí màá ti máa di sọ́mọ́ ìtọ́ tó bá ti sọ. guys guys ẹ jẹ́ ká lọ. ẹ jọ jọ náà lọ ẹ jọ jọ náà ẹ jọ jọ náà wẹ̀ wá ẹ jọ jọ náà ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́. bàbá rẹ sọ. àkọlábí ẹ̀dẹ́ o ẹ̀gbọ́n yín mo borí ìyọ́mọ̀ sọ́rí. orí ìyọ́mọ̀ sọ́rí gbàgbé ètò àṣekágbá ṣe ní ti parí báyìí ẹ bọ́nu ọlá lókùn báyìí ẹ ti bọ́nu owó ẹ ti bọ́nu ọrọ̀ báyìí níní owó wọn fi ń ṣeré ayé ìlẹ̀kẹ̀ gbọ́rọ̀ wọn pè lókùn àgbàdo gbọ́fà àgbàdo gbọ́fà wọn ò jẹ́ kí rùkẹ̀rẹ̀ lọ́wọ́ ọmọ ẹ lò ní ọwọ́ ara wa náà fi lé kúrukú láwòrókù bí a fẹ́ jọ́ máa tẹ̀ láwo ẹ̀yìn ti tẹ̀ láwo wà yìí àjọ máa bá a yín gbé adé afúrẹ̀sì aládé ó eré ajé mọ̀ wá o ẹ sì ti sáré ajẹ́ ó sì ti tó òun lọ́wọ́ báyìí. ẹ ṣe bàbá ẹ káre ẹ tẹ̀jẹ̀ yín bẹ̀rẹ̀ jẹ́kẹ́ wá gbọ́ mi ní ìsìn nǹkan méjì ló rọ̀ mọ́ nǹkan tiẹ̀ nǹkan tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ń lẹ lẹ́dàá yíyan sálàyé mi yẹ mo bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọmọ màá sí sórí tẹ́lẹ̀ dáa rẹ̀ rọ̀ mọ́ tó fara pẹ́ tó dàbí ìkìlọ̀ àbí èèwọ̀ bẹ̀ ò ní wípé ọ̀ lówó ọ̀ là bí ọbẹ̀ rẹ̀ kẹ́ ọ̀ lówó ju kárùnà lọ. Ah, ẹ ṣe bàbá ẹ ṣe bàbá. àmọ́ tágo méjìlá bá ilé lò lóru báyìí tílẹ̀ ó fi máa dago márùn ọ̀ gbọ́dọ̀ sun abẹ́ òrùlé dúdú rẹ̀ ó fi máa wo páàlù báyìí. Ah, ah, bàbá ìyẹn máa le. ta ló máa sùn tó gún ọdún fi pé gbàkógbàkó ogún ọdún bàbá. bí ìgbà tí yẹn lọ ṣiṣẹ́ ọdẹ wọ́n ah, fẹ́ wọ́n fẹ́ jọ̀ọ́ ti ọ̀kadì kọ̀ gbọ́dọ̀ sùn lábẹ́ tó ah, gún ọdún bá pé ah, balẹ̀ ọdẹ ní sógun ọdún bá pé ṣé kò sí nǹkan ní ti ẹlẹ́dàá mìíràn mọ́ ni bàbá. tó pé kí wọ́n ṣe lọ́dẹ. ọ̀dùpẹ́ ìtọ́rọ̀ mm. ìdùnnú ẹlẹ́dàá rẹ̀ rọ̀ tó bá gbọ́ kejì ọ̀ ní kíni tó fi bóde. ẹlẹ́dàá wicked I must be sincere. Àfọlábí. ó gbọ́ yí. bàbá gbọ́ nǹkan tẹ́lẹ̀ dàbí màá sọ. gbogbo ara ń gbọ́ kókó fi ṣáájú ajé òní mú ọmọ. àbí àṣẹ. ọ̀rọ̀ rẹ sì ti dayọ̀. àbí dayọ̀. sórí ní tẹ́lẹ̀ dá rẹ rọ̀ mọ́. ọmọ yọyọ ní alájú àárín àwọn èèyàn ni wọ́n máa wà. yẹ kí wàá ṣe pàtí all the time. tọ́ ọ bá ní owó láti bí dẹ́rù bòmí ọ̀ gbọ́dọ̀ sí níbi tí wọ́n nìkan dá ó wà láàárín àwọn èèyàn bọ́ọ̀ kọ́lé sí fíjì sí i bọ́ọ̀ kọ́lé sí kò ní bọ́ọ̀ kọ́lé síbi tó ga jù lọ lórílẹ̀ yìí fún ilé dojúkọ ní dojúkọ lọ́ọ́ máa gbé òkú àárín ọ̀pọ̀ àwọn èèyàn kì í dánwò ìbéèrè ẹ̀mí tó ń sọ ṣáàkì ibẹ̀ ìwọ náà ọkọ̀ làwọn tó sì pé tá a bá fẹ́ wé tẹ́ẹ̀pọ̀ ọba àwọn náà kì í tó bá tó tọ́nù jẹ́ ìwọ náà owó ìbọn jẹ́ àgbẹ̀ tán máa lù sínú sáládà má ọ̀hà èyí tó wá kẹ́yìn ìbẹ̀rẹ̀ wípé kílẹ̀ òkú mọ́ wọ́n ti wá gbalẹ̀ wọ́n ti gba gbogbo àyíká wọ́n gba gbogbo àyíká àwọn àpò ilẹ̀ yìí jọ wọ́n pè wá sí ọ̀rẹ́dẹ́ síta àgbáyé sí tó lè tó lè lọ sí màsí ìtẹ́lẹ̀ dàtí ọ̀rọ̀ máa ń sọ tíbẹ̀ ìbáwá àgbélọ̀ àfọlábí.

Algezira. Ó wá gbà bẹ́ẹ̀. Ṣé ẹ̀yin guys ẹ ti bá wa yín sọ̀rọ̀ dáadáa ẹ ti cooperate. Open oh, your stupid brain. Yes. Omi àwọn olè àwọn olè ń dìbò ìwòsàn tó ṣe àwọn olè. Ẹ wo bí nǹkan tó máa ń sọ wípé ṣé ẹ ti cooperate owó bàbá ti gbówó lọ́wọ́ yín tó bá ti gbówó yẹn lẹ̀. Shut up. Shut up! Shut up! Photosynthesis! You know photosynthesis? When that time I was going to University of Ethiopia, but aṣọ lóyún burúkú ni ẹni. Ṣáyẹ you bàjẹ́ ni. Ṣé o why you are? I saw forty million naira cash. Ẹ̀dẹ̀ wá ìwà àbọ̀lé burúkú ni ẹni. Why are you shouting? See, use your hand sanitizer before you talk to me. Eh, before you talk to me, you need that. Wá! Kí ni o? Báwo báwo ṣe nípa ṣoṣo ní gbogbo àṣírí ni wà ìwọ tiẹ̀ o ṣáà ti eighty minus one sórí forty million naira káàkiri ẹ̀ kọ̀kọ̀kọ̀kọ̀ kò ló jẹ́ wà lógún tí ẹ̀ bọ́ máa kó fáìjẹ́ lé ní ìwọ náà wà lọ sí omi ṣe wọ́n ti pàkejì ń sìn sọ bí amáṣẹ́lẹ́ ó gbà bó ṣe máa jáde fún àwọn oníkóṣọ́ọ̀sì. London bridge is falling down falling down falling down London bridge is falling down. Ah, ah, ah. àbọ̀ ìlú kìlì ta ló gbà yẹn sí i ó dẹ̀ kọ́ni fún mi sára ẹ pàṣẹ. ọgbẹ́ni àwọn ènìyàn ti lò ní o táwa lọ́dọ̀ fún kalẹ̀ o. dandan ni kò rú káyà ẹrù o àṣesílẹ̀ la bọ̀ wá bá ẹni tó ṣú sílẹ̀ àwa bẹ́ ṣinṣin ẹni tó dùbúlẹ̀ nílẹ̀ ṣóògùn ìjà kádì tán o ahọ́n kì í jàbọ̀ lọ́wọ́ ẹnu ohun ojú wa lójú rí fojú ríṣẹ́ mọ́ o. Ah, ó bẹ́ àìsùn náà wẹ̀ o. ẹni tó ránṣẹ́ sọ̀rọ̀. ẹni